abẹ́lọ́wọ́n bá alikẹ́lá kún fẹ́ sàlékún kẹrẹ fáwọn sábẹ́ ànábì abẹ́lọ́wọ́n bá alikẹ́lá àlékún ìkẹrẹ kọ́lọ́wọ́n bá alikẹ́lá jẹ́ kó kárí ẹnìkọ̀ọ̀kan wa àti ògbẹ́ tó wà lórí ìlànà ànábì sallallahu alaihi wasallam tí ó fi jẹ́ òbí rẹ̀ kìyàmà láti ogun àpẹlúgbọ́n wọn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh pẹ̀lú ìyọ̀ndà Allah subhanahu wa ta'ala a tẹ̀síwájú lórí àlàyé nínú al-fiqh al-muyassar wa sunnah tó jẹ́ pé kìtàbù an-nikah òun náà ni àwà ọ̀la lábẹ́ bẹ́ẹ̀ o láti bọ́ sí báàbù ẹlẹ́ẹ̀kejì albáàbù fúlàní báàbù ẹlẹ́ẹ̀kejì as-sadaq wa huquq az-zawaj wa wajibatihi wa walimati al-urs báàbù yìí ó kó àwọn nǹkan bíi oríṣi bí oríṣi mẹ́ta sínú ọkọ̀ sọ̀dá àti sínú ọkọ̀ kòkòkò zawaj àwọn ìwọ̀ tí ń bẹ fún ìgbéyàwó ní lọ́kọláya ọ̀wájibá tìhí àtàwọn ọ̀nà yàrá rẹ̀ ọ̀wàlímà tí ọ̀rùs àti wàlímà ìgbéyàwó. Nàám wàbí masáìl, wọn àwọn masáìl tó wà lábẹ́ báàbù yìí masala alákọ̀ọ́kọ́ òun náà ni tààrífù sadaq wa mashru'iyyatuhu wa hukmuhu kí ni àlàyé kí ni definition nǹkan tá à ń pè ní as-sadaq wa mashru'iyyatuhu kí ni ṣíṣe lófin nínú ṣẹ̀ríà báwo ló ṣe wà nínú òfin ṣẹ̀ríà wa hukmuhu àti kí ni ìdájọ́ rẹ̀ gan tí a bá ti fi nílẹ̀ pé ó wà nínú kí ni ó wà nínú ṣẹ̀ríà ọlọ́run ọba àlìkíọ́lá tààrífù sadaq kí ni definition sọ̀dáàkù wọ́n ní sọ̀dáàkù lugatan sọ̀dáàkì nínú èdè ma'khudun min as-sidqi khilafa al-kadhib wọ́n mú láti bí as-sidqu òdodo khilafa al-kadhib tó jẹ́ pé òun náà ni ìdàkejì irọ́ so ibẹ̀ náà ti mú as-sọ̀dáàkù wa shar'an wọ́n inú èdè inú ṣẹ̀ríà nínú òfin ọlọ́wọ́ bá àlekíọ́lá dákọ̀ sọ̀dáàkù kí ni tá a gbàlérò ń bẹ̀ wàlmáàlù lẹ́bi wájàbà alàzáwòjì òun náà ni almáàlù òun náà ni dúkìá pọ́pátì alẹ́bi wájàbà alàzáwòjì tó jẹ́ kó di ọ̀rọ̀ yẹ lórí ọkọ daf'uhu li zawjatihi ipe kó san fún ìyàwó ẹ̀ bi sababi aqdi nikah nítorí ipe wọ́n ta kókó igi so ìdá níta kò ní sọ̀dá òun náà ni owó tó di kíláàsì fún ọkùnrin kó san fún obìnrin kí wàá ló san lé lórí kí ló san fún nítorí kí ló fi san fún nítorí pé wọ́n ta kókó igi láàrin ara wọn wọ́n ní wàsúmìyà sọ̀dá wàsúmìyà sọ̀dá kó sọ̀dá kan lè ṣàárì yìí bí sídìkì rọ́gbàtì báàbílì yìí fi nìkà wọ́n ní wọ́n sọ sàdáàkì wọ́n sọ ní sàdáàkì wọ́n ní tó náà ni pé láti lè bá a máa lára bí sídìkì àrọ́gbàtí bàbílìhì fi nìka ìpè ẹni tó ná sàdáàkì o pé òdodo ẹ̀ yàní pé lóòótọ́ lódodo òun náà ló ṣe kíni òun náà ló ṣe tán láti fẹ́yàwó òun náà ni wọ́n fi sọ ní kíni wọ́n fi sọ ní sàdáàkì wọ́n yìí sáà mẹ́lẹ̀ mahar wọ́n ní lè àlẹ́ọ̀k so nínú àwọn ọkọ̀ tí wọ́n tún sọ sàdáàkì tó ń pè sàdáàkì tá a máa rí nínú tíra òun náà ni almahar níbo mi wọ́n lè pè ní mahar sàdáàkì náà wọ́n sọ bomi wọn lè pè é ní nihila ẹ̀bùn sàdáàkì náà wọ́n ń sọ bomi wọn sì lè pè é ní ọk wọn ni àwọn kọ yìí àwọn kọ sàdáàkì ni. náà mọ̀ṣọ́rọ̀ ẹ̀yà tòun ṣíṣe wíwà nínú òfin ṣẹ̀ríà sàdáàkì aláṣọ fi mọ̀ṣọ́rọ̀ ẹ̀yà ti sàdáàkì alkitabu wa sunna wọ́n ní ìpìlẹ̀ nípa wíwà nínú òfin sàdáàkì wíwà nínú ṣẹ̀ríà sàdáàkì alkitabu wa sunna ẹ̀rí wà nínú alkitabu القرآن والسنة يرواني سنة النبي صلى الله عليه وسلم والإجماع فلا يرواني إنه إفنكم أو نمة كما سيأتي بيانه في الكلام على حكم الصلاة سجابي على يوسف لوريه nígbà أبان a bá كني إداجو nípa نعم، حكم as-sadaq naam hukmu as-sadaq ìdájọ́ ó di ọ̀ranyàn lórí ọkọ daf'ul mal bimujaradi tamamil aqd ipe kó san owó <clears throat> bimujaradi tamamil aqd yàrá nígbà tí ìtakókò ìdí tó bá fi lè pé báyìí ó ti di ọ̀ranyàn lórí ẹ̀ <clears throat> wala yajuzu isqatuhu kò sì lẹ́tọ̀ọ́ ibi ká ṣe kíni ká já sàdáà kí yẹn ká já alẹ́ yàrá ká má sàn án wadalla ala hadha qawluhu gbọ́dọ̀ náà bá alẹ́kẹ́ ọlá ó tọ́ka lórí ilé ìpè wà á tún lè sa á sadaqatihinna nihla ọlọ́run bá alẹ́kẹ́ ọlá ní fún àwọn obìnrin ní sàdáàkì wọn nihla yàní kó máa jẹ́ kíni kó máa jẹ́ ẹ̀bùn kẹ fún wọn. so wa qawluhu ta'ala ẹni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní gbọ́dọ̀ ọlọ́run bá alẹ́kẹ́ ọlá sọ pé famastamta'tum bihi minhunna wọ́n ní èyí فما استمتعتم به منهن يعني كثر إجباد تيبا جدني فقط إجباد على فآتوهن أجورهن فريضة الله بارك لك يفون ونكني أجور يفون ونيوو جمع أجر so inú bí ìtẹ́gbàlérò náà ni asọ̀dák kìí ṣe nítorí pé ajuru ujuru tán sọ bí nísìnyí kìí ṣe rẹ́ńtì kìí ṣe owó iṣẹ́ sábà sọ pé pé bóyá ọkàn ló fúngbà díẹ̀ ó sì sanwó rẹ̀ fún kọ́ lọ́wọ́ bá rí kíọ́lá ń sọ òjò rà hùn náà yàní ẹ fún wọn ní fàdáàkì wọn fàrí ìbọ́ yàní yóò máa jẹ́ kíni yóò máa jẹ́ ọ̀ràn àyàn tó eléyìí náà túmọ̀ pé ọ̀ràn àyàn náà ni. wa qawluhu ta'ala àdúgbò lọ́wọ́ bá rí kíọ́lá ti sọ pé wala junaha alaykum ọlọ́wọ́ bá rí kíọ́lá ẹ̀ tẹ́ ẹ̀ bá ti ṣe kí ni tẹ́ ẹ̀ bá ti ẹ̀ ti fọwọ́ kàn wọ́n rárá ẹ̀ awo tafuridu lahunna fariida ẹ̀ ti mẹ́ṣàn ẹ̀ ti ṣe kí ni ẹ̀ ti mẹ́ṣàn ọ̀ràn yẹn kankan fúlẹ̀ ayé lórí pé ń tẹ́ fún ni ẹ̀ ti sọ pé dìde nǹkan báyìí ni sàdá àti tí ń fún <clears throat> ọlọ́run bá dìkọ̀ láti kò sí kí ni kò sí ẹ̀ṣẹ̀ kankan lẹ́yìn lórí olóògbé gbàdúrà pé ẹ̀ bá ti ṣe kí ni ẹ̀ bá ti fọwọ́ kàn wọ́n ẹ̀ ti lájọṣepọ̀ pẹ̀lú ẹ̀ náà kí ni wọ́n fẹ́ lò níbi àyà yìí òun náà ni pé a ó tẹ̀fúrídù làwọn náà parí lọ so eléyìí náà ń tọ́ka sí pé a sàdáàkò yanni ọ̀ràn yẹn so a tó jẹ́ pé ń túmọ̀ pé tẹ bá ti fọwọ́ kàn wọ́n àyẹn tí láti lọ pẹ̀lú obìnrin yìí so tó láti ní kẹ́ẹ̀sì nínú tó láti ní kẹ́ẹ̀sán sàdáàkì. naam wa hadithu sahal bin sa'ad bákan náà ni hadithu sahal bin sa'ad. قال أتت مرأة النبي صلى الله عليه وسلم أني بني كما بعد النبي صلى الله عليه وسلم فقالت واسقي إني وهبت نفسي لله ولرسوله مغفرة من الله أتيوجي شعره فقال النبي صلى الله عليه وسلم واسقي ما لي في النساء من حاجة النبي نو نبكاتا سبني أه؟ هو نبكاتا سبني نبعين فقال رجل وقال رجل arákùnrin kan wá sọ nínú àwọn tó wà níjòkó pẹ̀lú ànábì ọwá ní zawijni ha eré ànábì fi fún èmi ẹ̀ nígbà tó sọ bẹ́ẹ̀ tán qala a'tiha thawban ànábì ní fún lásọ kan ẹ̀ fún ní aṣọ alhadi tó fi dé parí àdéhùn yẹn so aṣọ yẹn kí ànábì ní kó fún yàní kí aṣọ yẹn máa jẹ́ sọ̀dáàkù rẹ̀ na'am wa hadithu anas bin malik so gẹ́gẹ́ náà ni hadithu anas bin malik radiyallahu anhu anna rasulallahi sallallahu alayhi wa sallam ó ní anabi sallallahu alayhi wa sallam ra'a ala abdulrahman bin awf asara zaakaron ipe anabi rí orí pa tùwárí tó ń pè ní zaakaron tùwárí zaakaron anabi rí tíyẹ́sì lára abdulrahman bin awf radiyallahu anhu فقال النبي صلى الله عليه وسلم مهيم eh anabi wa sọ pé kíni kíni tó máa yàm ẹ̀ pé yàní kí ló ṣẹlẹ̀ máàlà kí ni nǹkan tó ṣẹlẹ̀ tó fi ṣe kí ni tó fi fi ká fi rí irú eré pa nǹkan báyìí lára rẹ̀ sọ tó jẹ́ pé ó ń túmọ̀ yìí pé kìí ṣe sọ̀rọ̀ táwọn yẹn máa sábà lò ẹ́ ní gbogbo ìgbà ó máa ń sábà ní ìtumọ̀ pé bóyá ẹni tó ṣe ìgbéyàwó ẹ̀hẹ̀n ó wà kíní ẹ̀ wà kíní ó wà ó jẹ́ sàtán máa sábà lò lànàbí sallallahu alaihi فقال يا رسول الله تزوجت امرأة وأنا يا نبي صلى الله عليه وسلم مفهمني مفهمني مسياو مبياو فقال النبي صلى ما أنا النبي صلى الله عليه وسلم ما أزدكتها كيلو في صلاة لي ما أزدكتها كني كدو في صلاة بنتو لفي قال وزن نواة من ذهب وأنا يدي كني يدي كورو يدي كورو لابدون ني جود جود يدي كورو لابدون ó ní òun fi sàdá àti ìfọ̀kọ́lá barakallahu lak anábì wa sọ pé kí ọlọ́wọ́n bá àlejò ọlá kó bá wa ṣe ẹ̀ẹ́n kó bá wa ṣe àlùbáríkà fún ọ wà áwòlìm anábì wa ní áwòlìm wọlé òbíṣà anábì yá ṣe wàlímà rẹ o ẹ̀ẹ́n kọ́dà bó ṣe gíní ó ṣe pẹ̀lú ewúrẹ́ kan kó sáà fi ṣe wàlímà rẹ. naam wa ajma al-muslimun gbogbo mùsùlùmí pátápátá náà fẹnu kò ala mashru'iyyati as ipe tó wà nínú òfin ṣẹ̀ríà ni ipe ká sókè ni ká sùn sàdáàkì nígbà tí èèyàn bá ṣègbéyàwó so látara délé a ti rí a látara pé sadaq inú alukur'an ẹ̀rí wà inú sunna nabi sallallahu alayhi wa sallam ẹ̀rí wà so gẹ́gẹ́ náà ni kò sí khilaf lọ́dọ̀ àwọn onímọ̀ nípa rẹ̀ na almasalatu saniya wọ́n ní masala ẹlẹ́ẹ̀kejì hajjuhu òǹdíwọ̀n rẹ̀ kí ni òǹdíwọ̀n sàdáàkì wa hikmatuhu àti kí ni wisdom kí ni ọgbọ́n tó wà níbi sàdáàkì wa tasmiyatuhu àti dídákọ sàdáàkì sísọ mẹ́ṣà sàdáàkì so òun náà ni wọ́n fẹ́ sọ̀rọ̀ lórí mọ́ṣálá yìí náà hadu sadaq òun kí ló ń di wọn sàdáàkì la hadda li aqalli sadaq wala akthara so ìtò nílẹ̀ òun náà ni pé kí ni kò sí òǹdíwọ̀n fún kí kékeré kékeré sàdáàkì ẹ́ sàdáàkì ò ní báyìí ló kéré ma ẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ní kíni wàlá àtàrà kò sí ní báyìí ló kò sí ló kò sí pọ̀ jù sàdáàkì kéré jù kìí sí kíni kìí sí pọ̀ jù ọ̀kúlù máa sọ ha ayẹ̀kú na sàmànà àwọn òjìrà so gbogbo nǹkan tó bá ti lálàáfíà láti jẹ́ kíni láti ní tó ní sàmàn yàrá tó ní value ẹ̀ tó sì ní àwọn òjìrà àbí tí èèyàn lè fi ṣe bíi owó ọ̀yà sọ́há fi àyè fún náà sọ̀dá àkọ́ni sọ̀rọ̀ eléyìí ní ìsìnkú náà ṣe kíni ó lálàáfíà kí nǹkan yóò jẹ́ kíni nǹkan yóò jẹ́ sàdáàkì so ó tún mọ̀ pé ó lè má jẹ owó ó lè jẹ ilé ó lè jẹ ilẹ̀ ó lè jẹ aṣọ àhà ó lè jẹ àwọn nǹkan mìíràn nínú àwọn nǹkan dúkìá so wọ́n ní nínú àwọn ẹ̀rí tá a fi mọ̀ ẹ́ pé sàdáàkì ò ní báyìí ló máa so ọlọ́run bá rí kílá sọ fún anáà Al-Qur'ani pé wa uhilla lakum ma wara'a dhalikum so lẹ́yìn eléyìí lẹ́yìn àwọn ìdájọ́ tọ́lọ́run bá rí kílá ọlá sàlàyé yìí pé lẹ́yìn ìgbà lẹ́yìn àwọn ìyẹn o ọlọ́run bá rí kílá ọlá ṣe kí ni ó lẹ́tọ̀ fún yín ó tú yín lẹ̀ à ń tẹ́bùtà bóbi amwalikum ìpè kẹ́ tó bá wù yín yàní kẹ́ fi owó yín dúkìá yín wá nǹkan tó bá wù yín à ń tẹ́bùtà bóbi amwalikum pẹ̀lú dúkìá yín yàní tó bá ti jẹ́ dúkìá yín ni so kò sí ààlà fún yín pé ìfọwọ́sọ bá báyìí òun náà nìkan tí ẹ lè ná nínú dúkìá yín so wọ́n ní àyà yìí ó ń tú wálẹ̀ pé kò sí láì fi fún yàn láti ṣe kíni láti fi dúkìá rẹ̀ so tó jẹ́ pé ara nǹkan tí yóò fi dúkìá yàn wá òun náà ní kíni inú ẹ̀ náà ní sọ̀dáàkú wà tí yóò fi fẹ́ ìyàwó naam fa atlaqal mal níbi ọlọ́run bá dúkìá láti kíni ó ju dúkìá yẹn lẹ̀ ó ju ó ṣe kò ṣe kíni walam yuqaddirhu bi hadd mu'ayyan so ọlọ́run bá àlekẹ́ lọ́wọ́ sí kíni kò sì fi gbèdéke sí kò fi òǹdí wọn sí pẹ̀lú òǹdí wọn kan wàlí hadith sahal inú àwọn ẹ̀rí òun náà ni hadith sahal bin sa'ad radiyallahu anhu wa fi anna nabiyya sallallahu alayhi wa sallam qalat al-mar'ati al-wahiba nafsaha anabi sallallahu alayhi wa sallam sọ nípa obìnrin tó sí kíni tó fi ra tọrẹ tó fi ra tọrẹ fún anabi sallallahu alayhi wa sallam anabi wàlàwò káàtà min hadid kọ́lá tó bá jẹ́ kínní kọ́lá tí ò bá ju òka ẹ̀yìn kọ́lá tó sọ òka onírin òun náà ní kínní fún yàní òka tí èsè gold ọ̀dàlà alájàwáàzí ọ̀dàlà hádà alájàwáàzí àkọ́lù má yóò tilà kó àlejò máa so eléyìí ló wá tó máa pé ó lẹ́tọ̀ọ́ nítorí bá kéré jù nípa àti tábà ti lè pè nǹkan ẹ̀ ní dúkìá tàbí lè pè ní property so ó mìíràn pé sàdá àti lẹ́tọ̀ọ́ pẹ̀lú ẹ̀ لا يجوز على أنه يجوز ولو كان كثيرا يعني أري أري لوري بي أولته في وفي أنسى ذلك قرأ قجين تقوى فقوله تعالى ولن يقول الله بيبي وإن أردتم استبدال زوج مكان الزوج nígbà tí ẹ في fẹ́ fi ìyàwó kan ẹ so àyà yìí ọ̀pọ̀ àwọn oní tafsir àlàyé tí wọ́n أو ń bẹ̀ ó yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì máa ń so àwọn ẹlòmíì máa ń gbọ́ àyà yé sí ìtumọ̀ pé ìfi ìrìtáyà ìyàwó kan tí ìjọba ti wá dàgbà nu wọn ọ wà á ti kíni ọ wà á rìtáyà rẹ òtútù ìyàwó ti pé mẹ́rin so ìjọba tó wá dàgbà nu wọn ọ wà á rìtáyà rẹ tó bá ti wá rìtáyà rẹ báwọn ọ wà á lọ lè ti kíni ọ wà á tó fẹ́ ẹyọ I yìí so eléyìí àkèésì ìmọ̀nà òkèésì nǹkan táyà yìí sọ ni ìsìgbà táyà yìí sọ bí ni pé kíni kíkọ obìnrin lẹ̀ yàtí tẹ́ bá kọ obìnrin lẹ̀ tẹ́ tí wọ́n fẹ́ ṣe kíni ẹ wá fẹ́ fẹ́ obìnrin míì rọ́pò òun náà ní so ń sọ tó padà nínú asáàrù kan látọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma nígbà tí ń sọ̀rọ̀ nípa wala taqrabul fawahisha ma zahara minha wa ma baqan ipe ẹ má súnmọ́ ìbàjẹ́ èyí tó hàn bẹ́ẹ̀ ni àbí tó pamọ́ wọ́n nínú tó pamọ́ nínú ìbàjẹ́ òun náà ní kéèyàn fẹ́ obìnrin lágbà tó ti jẹ́ ọ tó ti jẹ́ ọlọ́mọge ẹ wá àfáàjì ńgbà wá dàgbà tán ọ wá ṣe kí ni ọ wá wọ sẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀hẹ́n wọ́n ní inú bàjẹ́ náà ni inú àwọn bàjẹ́ tí ó fojú pamọ́ ni. Na ọlọ́wọ́n bá àríkẹ́ lásán náà àríkọ̀ rání pé tẹ́ bá fẹ́ fẹ́yàwó mi rọ́pò wà á tẹ́ ìtumọ̀ ìdá ọ̀hún náà kìntọ́ọ̀rọ̀ tó ṣe pé ẹ ti fún kan yàrá báyìí tẹ́ fẹ́ kọ́ lẹ́ oníṣìn ẹ fún ẹ fún yàrá báyìí gbà tó fẹ́ gbà tó fẹ́ fẹ́ nísìnyí ẹ̀ ń pé fún ní sàdá sí ní owó tó pọ̀ lápèjúwe nísìnyí wọ́n á fún ní one billion gbà tó fẹ́ fẹ́ nígbà wá dùn wá ní tọ̀ bá ń kó one billion padà àbí kò fẹ́ gbà ń bẹ̀ ẹ̀ ọlọ́run bá àlekèrè láti sọ pé pàlàtà àkùrú mi ni òṣè à ó bá ṣe òkú kéré máa àgọ̀dọ̀ gbà so téèyàn bá kọ obìnrin lẹ̀ sàdá àti téèyàn bá fún èèyàn ti gbà lọ́wọ́ ẹ̀ ẹlòmíì lè fi mọ́tò kó fi sàdá àti fún ìyàwó rẹ̀ so ẹlòmíì lè fi ilé kó fi sàdá àti fún ìyàwó rẹ̀ ó ti di titi ẹnu kọ́lá tí a bá ti kọ́ra yín lẹ̀ òun náà ló ní nǹkan rẹ̀ títí pé yóò wá gbà padà so ìfẹ́fẹ́ lùgbé ayé àyè wọ́n ní al-qintar al-mal al-kaseer òun náà ní dúkìá tó pọ̀ so àwọn ní eléyìí náà ó ń túmọ̀ kí ni ó ń túmọ̀ pé sàdáàkì ò ní àpọ̀jù rẹ̀ kò sápọ̀jù sàdáàkì tí èèyàn bá ti ní kápá lórí ẹ̀ naam al-hikmatu min mashru'iyyati sadaq kí wàá ní rizom kí ni ọgbọ́n tó wà níbi ìṣe sàdáàkì lófin nínú ṣẹ̀rí ọlọ́run ọba àlejòọ́lá alhikmatu min tashri' as-salat hiya idharu sidqi raghba ọgbọ́n tó wà ń bẹ òun náà ní fífi òdodo òdodo ìfẹ́ yàní ìfẹ́ òdodo tí ọkọ ní fi mu'asharati zawjatihi ibi ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ mu'asharatan sharifa ní ìbálòpọ̀ tó jẹ́ ìbálòpọ̀ abiyì yàní ìbálòpọ̀ tó lápọ̀nlé nú ṣẹlẹ̀ àpẹẹrẹ kóbìnrin obìnrin tó jẹ́ kíni obìnrin tó jẹ́ obìnrin abiyì òun náà ni sàdáàkì yẹn ó máa jẹ́ tó obìnrin tí wọ́n bá san sàdáàkì rẹ̀ àwọn kan hira wọn wọ́n hira wọn tó eléyìí kò sápọ̀nlé fún un wà bìnà àhàyàtì zawjiyya karima tó eléyìí náà yóò máa jẹ́ kíni yóò máa jẹ́ ṣíṣe ní yàrá jíjẹ́ òdodo láti mọ ìgbésí ayé lọ́kọláya tí ó sì kíni tí ó máa pọ̀nlé lọ́wọ́ àyàtì zawjiyya ìgbésí ayé lọ́kọláya tí ó jẹ́ kíni tí ó jẹ́ gbé ìgbésí ayé tí àpọ́nlé wà ń bẹ̀ tí dàda ti bá ti wà ń bẹ̀ tí nǹkan bá ti ṣe láàrin wọn gan ẹ̀sìn báyọ̀ nísìnyí yóò ní ọ̀nà tí wọ́n máa ṣe kíni tí wọ́n bára wọn lò so àmọ́ àwọn tó bá kàn ríra wọn nísìnyí wọ́n kàn ríra wọn bì kan wọ́n sì jọ wà papọ̀ so tí nǹkan bá ṣẹlẹ̀ nísìnyí wọ́n kàn lé àwọn jáde náà ni ta ni ó fẹjọ́ sùn ẹ̀ ta ni obìnrin ó fẹjọ́ sùn ẹ̀ wọn ò ní bèèrè lọ́wọ́ lẹ so látara di eléyìí à nínú àwọn ọgbọ́n tó wà níbi kíni hikma tó wà ní sàdá àti mọ kàmá anna fihi i'zazan lil mar'a wa ikraman laha so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tó tó wà ń bẹ̀ náà ni pé a ìbu ìfóbìnrin ń bẹ́ẹ̀ di sàdá àti wa ikraman laha a àpọ́nlẹ́sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún obìnrin ká kí ni ká fóbìnrin ní sàdá sàdáàkì wàtàmkínà láha min an tàtàháyà lè zawaj bima tàtàhájú iléhi min libasin wa nafaqat so gẹ́gẹ́ náà ni a tún jẹ́ kó rọrùn fọ́mọbìnrin yìí ẹ́n a ń yẹta àtẹ̀tà àyà pé kó pìpìà kó palẹ̀ mọ́kalẹ̀ fún ìgbéyàwó pẹ̀lú àwọn nǹkan tó ní bùkátà sí ẹ́ ní libasin wa nafaqat bẹ́ẹ̀ ní àwọn aṣọ ni àwọn aṣọ tó ní bùkátà sí láti rà ẹ́ ẹ bá ti fún sàdáàkì rẹ̀ yóò ti ṣe kí yóò ti tẹ̀lé e. so eléyìí ló ń túmọ̀ pé sàdáàkì là ń sọ yìí nìsín so kìí ẹtì báwo ní sìn òun náà ni so ó lè fi gbà á before kíni ẹ ó lè fi gbà á before kó tó di pé náà náà fi máa ń bí àwọn ẹlòmíì pé à ni sàdáàkì wọn lè àwọn ti ṣe kíni àwọn ti yẹn ju ọ̀rẹ́ bẹ́ẹ̀ nu sàdáàkì wọn ní bẹ́ẹ̀ náà ló fi ra aṣọ <laughs> àbótí àwọn kankan àwọn ẹgbẹ́ kan àwọn kan tí ó lò so eléyìí òun náà ni inú àwọn hikma tí ó wà ní ara sàdáàkì ṣe lófin nínú ẹ̀sìn ọlọ́wọ́ bàálí kíọ́lá alhikmatu min jali sadaq biyadi rajul kí wá tún ní ọgbọ́n tó wà ń bi pé ọlọ́wọ́ bá àlejò ọlá òkè sàdáàkì sọ́wọ́ ọkùnrin wípé ọkùnrin ní kó máa ṣe kíni ọkùnrin ní kó máa san sàdáàkì so wọ́n láwọn mí ìdọ̀tí jẹ́ kó bẹ̀rẹ̀ ní máa ń san sàdáàkì bí ayé ń bí àbí kíní kan àwọn kan máa ń gbọ́ náà ní àbúrò náà lórí wọ́n ní ọlọ́kùnrin ní máa san obìnrin ní máa san sàdáàkì fún ọkùnrin. naam ja'ala islam as-sadaqa ala az ẹ̀sìn islam ó sì sàdáàkì ní ọ̀ràn èèyàn lórí ọkọ rọ́gbàtà minhu fi siyanatil mar'a nítorí pé sẹ̀rí àṣẹ ojú ipe kí ọkùnrin ó lè ṣe kíni kó lè lámójútó fóbìnrin kó lè bá a ṣe kíni kó lè bá a máa sọ ní antum tahana karamatuha kó bá a sọ kó níbi níbi lára obìnrin so nǹkan tó yẹ bá fowó ra àwọn Yorùbá máa ń tó yẹ bá fowó ra máa so obìnrin tẹ̀yàn bá owó tó náwó lérí tó ti sàdáàkì rẹ̀ ó túmọ̀ pé kíni ó túmọ̀ pé ó lè ṣe àmójútó rẹ̀ ó sì lè sọ àpọ́nlé rẹ̀ fi sabili jam'i almal alladhi tuqaddimuhu maharan lirajul so yóò lè ṣe kíni yóò lè sọ àpọ́nlé obìnrin yìí ní ọ̀nà tó ṣe kíni ọ̀nà tí ó gbà tí ó fi kówó jọ tó jẹ́ pé yóò fi ṣe mahar tó fi sàdáàkì. نعم وهذا يتفق مع المبدأ التشريعي سو وني إليه ó tún so papọ̀ yàní sàdáàkì ìṣe sàdáàkì lọ́nà yẹn yìí yàní ó pàdé papọ̀ fi anna rajul huwa al-mukallaf bi wajibati an-nafaqa so ìṣe sàdáàkì lọ́nà yẹn fọkùnrin yìí nìsín òun náà tún túmọ̀ fún wa pé ọkùnrin òun náà ni ọlọ́run bá àlejò lágbé kọ́lọ́rùn ìpè kó máa ṣe kínni bi wajibati an-nafaqa àwọn ọ̀ràn yẹn níná àwọn kí la jẹ kí mú kí la lò so ọlọ́run bá lè pẹ́ lágbè kọ́ ọkùnrin lọ́rùn dúnà lìmọ́rẹ̀ á yàtọ̀ sí obìnrin kìí ṣe ọ̀ràn yẹn lórí obìnrin so àtọ́ bá ní ọ̀ràn yẹn ní lórí ọkùnrin so eléyìí ò túmọ̀ nínú ṣẹ̀ríà pé ìdàkejì ẹ̀ náà ni pé haram ni lórí obìnrin so bó ṣe jẹ́ ọ̀ràn yẹn fọkùnrin ẹ̀ tó tí obìnrin bá ní kápá rẹ̀ tó bá ní owó ju ọkọ rẹ̀ lọ sòtò wá wò pé òun máa ran ọkọ latara lọ́wọ́ látara kíni látara jíjẹ mímu tó látara ilé gbígbé látara aṣọ wíwọ̀ sòtò bá ní agbára bẹ́ẹ̀ tó bá ṣe fọ́kọ rẹ̀ kì í ṣe haram ẹ̀ torí pé gbogbo kì í ṣe gbogbo nǹkan tó bá sọ pé ọ̀ràn yẹn ni òun náà ni kíni òun náà ni ìdàkejì rẹ̀ máa ń jẹ́ kíni òun náà máa ń jẹ́ máa so yíyan wá ní segin ni yíyan túmọ̀ pé kí ọkọ wa máa segin ni kọkọ ó máa ríra rẹ̀ bí ìgbà tó jẹ́ pé òun yẹ̀yẹ́ àbọ̀ òun yẹpẹrẹ àbí kíyàwó máa ríra rẹ̀ bí ìgbà tó jẹ́ pé òun segin ni òun lápọ̀lẹ̀ ju ọkọ òun lọ so àpèjúwe ń bẹ fún alára nabi sallallahu alayhi wa sallam àti yàwá khadija radiyallahu anha so bó ti jẹ́ pé òun ni ọlọ́run balẹ̀kẹ́lá bò láti rí ọlọ́run ipe ilé tánàbí sallallahu alaihi wasallam gbé gbogbo àtọ́bí wà ní maka pé ilé Khadija ni títí tánàbí sallallahu alaihi wasallam fi ṣe hijira lọ sí ìlú Madina so eléyìí túmọ̀ pé ó lẹ́tọ̀ naam ẹlẹ́kẹ̀ ẹ̀rin naam milkiyatu as-sadaq possession yàní níní ní ìkápá sadaki ọwọ́ ta ni ìkápá sadaki wà yàní ta ló ní sadaki gan àsọdáàkù mílíkùn lè záwùjá sàdáàkì tẹ́ rí ìyàwó ló ní àsọdáàkù mílíkùn lè záwùjá ti wahdaha sàdáàkì obìnrin nìkan ìyàwó nìkan òun ló ní sàdáàkì wàlà àkọlù àhàdín sí ní àwòrán ìhà kò sì ní ẹ̀sùn tẹ́tọ̀ọ́ fún ẹnìkan kan nínú sàdáàkì nínú àwọn tí wọ́n jẹ́ alágbàdà sí obìnrin nínú àwọn tí wọ́n jẹ́ ẹbí ẹ̀ ẹ́ èyí ti pé nǹkan tí a kọ fún bàbá rẹ̀ àbí tí bàbá rẹ̀ náà wà nítọ̀ a kọ lọ láàrin àwọn tó jẹ́ àbí tí bàbá rẹ̀ náà wà ní a kọ láàrin àwọn tí láàrin àwọn tó jẹ́ fámìlì ipe a gbogbo wọn náà ló pẹ̀ kárí báwọn ẹlòmíín ṣe máa ń ṣe nípa bí wọ́n ti ṣe kí ni wọ́n ti pín sàdá àti so eléyìí kò lẹ́tọ̀ọ́ inú ìṣẹ̀lẹ̀ ọlọ́run ọba àdìsọ́lá obìnrin nìkan òun nìkan náà ló ní ولا حق لأحد من أولياء وإن كان لهم حق قبضه إلا أنهم يقبضونه لحسابها وملكها so wọ́n ní kó tẹ̀ jẹ́ pé ó lẹ́tọ̀ ẹ́ wọ́n ní ẹ̀tọ́ láti gbìn láti bá a gbà á ẹ́ wọ́n lè bá a gbà á kán bá a gba sàdáàkì yẹn bọ̀ tán bá ti bá a gbà á wọ́n bá a gbà á ẹ́ ìsàbíhà so kó máa lọ ní àkáǹtì rẹ̀ ni ẹ́ wà mílíkì ha kó sì máa jẹ́ kí kó sì jẹ́ nǹkan tí ó wà nínú profession obìnrin wọ́n bá a gbà á ni so ọlọ́ọ̀bá ní kíláàsì náà kò án tó pẹ̀lú sí ìmọ̀lẹ́kùn àṣẹ ìnú lọ́pùtàn tọ́kùnú ha ní àmìbàmìhà ọlọ́ọ̀bá ní tí àwọn obìnrin tó bá wù wọ́n láti yọ kankanlẹ̀ fún yín láti yọ̀ǹda kankanlẹ̀ fún yín nínú sàdáàkì tó wá látẹ̀mí wọn ẹ̀yìn tí ìdílé yẹn jẹ wọ́n nípa pàtàkì ha ní àmìbàmìhà so ọlọ́ọ̀bá ní kíláàsì ẹgbàá ọlọ́ọ̀bá ní kẹ

wà isman mubina ẹ gbà nígbà kí ni ẹ̀ṣẹ̀ tó fojú hàn yàní túmọ̀ ẹ̀ náà ni pé albuhd ẹ ìwà ìwà àbòsí ìwà jàmbá ẹ ìwà ẹ̀ṣẹ̀ òun náà ni kí ni òun náà ni kí èèyàn gba sàdáàkì padà lọ́wọ́ obìnrin ní túláàsì naam tẹ̀síníyàtú as-sadaq kájà kọ ká mẹ́ṣẹ̀ sàdáàkì nígbà tí a bá ń ta yìí pé ká sọ pé ibà yìí ní sọdá yìí ìsánù tẹsí ẹ̀kú sọdá yìí ti ápè zawa yìí ó wà nínú sọdá pé ká dá ọkọ sọdá yìí pé ibà yìí sọdá yìí ti ápè zawa yìí nígbà tá a bá ń ta àkókò yìí wọ́tà bíbí sallallahu alaihi wasallam lam yukhli nikahan min tasmiyati al-mahr nígbà anabi sallallahu alayhi wa sallam anabi ò fi nìka kan lẹ̀ kó pa sófo láláì sekínì láláì dákọ̀ al-mahr sí i láláì dákọ̀ tí ń jẹ́ sàdáàkì níbẹ̀ yàrá nàfi tasmiyatihi dáfọ̀ àlè lùkùsùmà nítorí pé ká dákọ̀ sàdáàkì ká sọ yé rẹ̀ yìí ẹ̀ yóò máa sekínì yóò máa yóò prevent kò ní jẹ́ kí èdè àìyedè ìjà ó tẹ̀lẹ̀ wà nìza bẹ́ẹ̀ nà zàwùjẹ́ àbí fàǹfà láàrin ọkọ àtìyàwó so eléyìí túmọ̀ pé ó yẹ kí wọ́n máa ṣe kíni ó yẹ kí wọ́n máa dá kọ sàdáàkì yẹn sàdáàkì yẹn so àwọn ẹlòmíràn sọ pé àbíyanjú ara rẹ̀ àbíyanjú rẹ̀ láàrin ara wa so ó lè tó máa bí ọkọ bá sọ ike àbíyanjú rẹ̀ kọ́lá kan máa ti yanjú rẹ̀ ìyàwó ò ní sọ fáwọn yanjú rẹ̀ lójú agbo kò ní sọ pé ara ò àbíyanjú rẹ̀ ẹ bá yanjú rẹ̀ bí i dá ìyàwó ò wí bẹ́ẹ̀ ẹ̀yìn tó bá délé jà pé àyànjú rẹ̀ mo kàn sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ní o so irú eléyìí nísìnyí ó máa ń padà dá wàhálà lẹ̀ so ló fi fa kó jẹ́ pé kí ni pé ká dá kọ rẹ̀ pé tọ̀ iye sàdáàkì báyìí ni mo ti fún ní sàdáàkì iye báyìí ṣùgbọ́n ṣe pé yóò sì fún náà yín fún ní sàdáàkì iye báyìí so àkínyìn ó dá kọ rẹ̀ so láti lè bá a ṣe kí láti lè bá a dènà wàhálà àbí ìjà tí máa ń padà ṣẹlẹ̀ tó pé ńgbà míì máa ń ṣẹlẹ̀ tó jẹ́ pé àwọn dá sí ẹjọ́ kan rí ẹ̀ tó jẹ́ pé nígbà tí ìjà ń ṣẹlẹ̀ láàrin ìyàwó ẹ̀ ní tí wọ́n á rojú ọkọ rẹ̀ ní wọ́n á rò fún ẹjọ́ náà ọjọ́ ọkọ rẹ̀ pé wọ́n gbogbo àwọn kan tó ń sọ pé àwọn fún ọ náà nígbà láti ń sìn nǹkan báyìí báyìí wọn ò tí fóun dì sí nǹkan báyìí wọn ò tí ṣe é dì sí tó wúrọ̀ àwọn nǹkan yẹn wọ́n máa ń sábà ṣe kí ni ó lè padà ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú nígbà tí yóò bá dákọ̀ nǹkan yẹn naam mahar wàmá sadaki àti kí sì ni àwọn nǹkan tó lè jẹ́ sàdáàkì àtàwọn nǹkan tí ò lè jẹ́ sàdáàkì níbàámu pẹ̀lú ìṣẹ̀ríà naam an yakuna malan mutaqawwaman mubahan sàdáàkì inú májẹ̀mú rẹ̀ náà ni pé kó jẹ́ dúkìá mutaqawwaman yàní tó wà valuable nǹkan tó yàn tó ní value tó níye ẹ̀ mubahan tó jẹ́ nǹkan tó ṣe kíni tó jẹ́ nǹkan tó jẹ́ nǹkan tó lẹ́tọ̀ọ́ nínú ìṣẹ̀ríà mimma yajuzu tamalukuhu nínú àwọn nǹkan tó jẹ́ pé èèyàn lè possess èèyàn lè ní ẹ́ nínú nǹkan tó jẹ́ pé èèyàn lè dégbé ni èèyàn lè ní èèyàn lè ní tó wà ní kápá èèyàn wọ̀bẹ́ ìhòhò nínú nǹkan tó jẹ́ pé èèyàn sì máa ń tà èèyàn lè tà á tí èèyàn ni tí yóò sọ di owó wọ̀lé ti fa òbí yìí tí èèyàn sì máa bí dégbé ni tí èèyàn sì lè fàǹfààní pẹ̀lú ẹ̀ wọ̀lá ẹ̀dúnjú bi khamr kò lẹ́tọ̀ọ́ èèyàn lè fi ọtí tí èèyàn fi sàdáàkì ẹ̀ wà khinzir maktubin bi alamani àbí owó tó yẹ kí wọ́n jágbà ẹ̀yìn owó tí wọ́n gbé kí ni tí wọ́n jẹ àgbà lọ́dọ̀ èèyàn tí wọ́n mú owó yẹn lọ́nà tí ò tọ́ ẹ̀yìn tó sì jẹ́ pé kí ni bi alamani yìí ṣe pé àwọn méjèèjì wọ́n ṣe kí ni wọ́n sì mà sí yàní ọkùnrin mà obìnrin náà sì mà pé kí ni pé owó yìí ó owó jágbà ni tó ilé ìkò lẹ́tọ̀ọ́ láti ṣe kí ni láti fi ṣèṣàdá inú májẹ̀mú tó wà ní sàdáàkì ni pé sàdáàkì gbọ́dọ̀ sí kíni ó gbọ́dọ̀ là kúrò níbi ẹ̀sàn ẹ̀sàn jẹ́ ọgbọ́dọ̀ sí níbi kíni gbọ́dọ̀ sí ibi sàdáàkì ìyá yẹ kúnà màálùmọ́ mu'ayyanan pẹ̀lú pé gbọ́dọ̀ yẹn tá a mọ̀ ó sì jẹ́ nǹkan tá a tá a ṣe a ẹ̀ tó tó ní ọkọ̀ púpọ̀ ó ní mọ́tò tó pọ̀ láti orí láti ṣe kíni láti ṣàyí nẹ̀ báyìí tó gbèrè odó ló fẹ́ gbé fún pé ah, ọ̀rá ìdí mo fẹ́ fún ọkọ̀ lọ́kùn sáà dákọ̀ so wọ́n wà máa jà pé ara ah, o tí mo dákọ̀ kọ̀ fún iṣẹ́ ni yóò dá wà lálẹ́ so ó gbọ́dọ̀ jẹ́ kíni ó gbọ́dọ̀ jẹ́ mọ̀ àyíyá náà ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tí a specify wàlá ayọ̀ sí ihò bíi màjìbò yìí ń dá àmà ẹ̀ àgbọ̀dọ̀ ní sàdáàkì àdáàrin gẹ́rì mọ̀ àyíyá náà gẹ́rì ilé kan mo fi lé ìdílé kan sí sàdáàkì ti mùtlákọ àbí ìfún ní dábà kan ràkúnmí kan ní ti sàdáàkì fún ọ èwo nú àwọn ràkúnmí ẹ àwọn ma yusmiru ṣájàrúhu mutlakon ẹ àbí ìfún ọ ní nǹkan tó jẹ́ pé igi bí máa ń léso ẹ ìfún ọ ní nǹkan tó jẹ́ pé igi máa ń ṣe kíni igi máa ń ṣèṣe igi kan tó máa ń ṣèṣe igi èwo níbẹ̀ ṣé ẹ gófà ni sọ́sàn ni ẹ àbí èwo nínú àwọn tó ti máa ń ṣèṣe àádàlẹ̀ àmì ẹ àbí kò sọ pé kíni kò sọ pé àbí kò sọ pé lọ́dún yìí ìfún ọlọ́dún yìí nígbà wo ní ọdún yìí ẹ̀ nígbà tá a bá wà ní january tó lókun lọ́dún yìí tó ó lè di december thirty eh, one kó tó kún ọdún yìí náà ni wọ́n á ọ̀gá ẹni mọ̀ pé ó pẹ́ tó bá hàn tó ìyẹn gbọ́dọ̀ sí kíni wàdà àbúdá àlè àtàwọn tó jọ bẹ́ẹ̀ tó kò gbọ́dọ̀ sínú mọ́jọ wàhálà hàzà wọ́n nítorí ìdí eléyìí yẹ̀síhù ìmáhàrù bí kúlì máa yẹ́síhù wáyé kúnnà sáàmàdà gbogbo tó bá ti jẹ́ kíni tó bá ti ní wọ́ọ̀tì ẹ̀ tó ó lẹ́tọ̀ọ́ ká ti kíni ká fi ṣe kí náà ń korúkọ rẹ̀ káfíń sàdáàkì àwọn ujra àbí nǹkan tá a bá lè fi tẹ́kí ni tá a lè fi kan wọ́ọ̀yà fúnyàn tá a lè fúnyàn gẹ́gẹ́ bí kíni bí owó iṣẹ́ owó ogun tó eléyìí náà ó lẹ́tọ̀ọ́ ká sí kíni kábí a lè fi ṣe sàdáàkì min aynin aw daynin tó nínú nǹkan tó jẹ́ pé àìní yàní nǹkan tó jẹ́ pé nǹkan tá a fojú rí báyìí tá aw daynin àbí kó jẹ́ pé kíni àbí kó jẹ́ pé gbèsè ẹ̀ bẹ́ẹ̀ gbèsè yẹn ṣe kíni mo ní gbèsè Ah, láti fi láti fi nǹkan bá oṣù sàdá àti àwọn mọ̀fáàtì màálù mọ́ àbí nǹkan kan tó àbáǹfààní kan ẹ̀ àǹfààní kan tó jẹ́ pé àǹfààní tó ti gíni àǹfààní tí a mọ̀ ni so lápèjúwe nísìnyí téèyàn ní sọ nǹkan tí fi ṣe sàdá àti rẹ o òun náà ni pé kíni òun náà ni pé ó jẹ ẹni tí ó máa darí bí báyìí ẹ̀ ẹ́ ń darí ẹ̀ nísìnyí àǹfààní mọ́fáàrí sògbódà jẹ́ pé yóò máa ṣe kíni yóò máa gba nǹkan máa wọlé fún bẹ́ẹ̀ látara kíni látara látara àǹfààní yẹn kì í ṣe direct kì í ṣe dúkìá kì í ṣe owó direct so àmọ́ opportunity ni. naam ta'jilu al-mahar wa ta'jilihi ta'jilu al-mahar wa ta'jilihi yìí yára san sàdáàkì wa ta'jilihi àti lílọ lára sísan lásìkò àbí sísọ di kíni sísọ di ìgbà míì yajuzu ta'jilu al-mahar ó lẹ́tọ̀ káàkiri sàdá àti ní yárayára wàtà àjíìlùhù ó sì lẹ́tọ̀ kéèyàn ti kíni kéèyàn búgbà sí kéèyàn dágbà sí ẹ kó lè rí ẹ kéèyàn gbogbo ẹ ní àbí kéèyàn ó àbí yìí àbí so ó lẹ́tọ̀ ní sàdá àti yá òsàn ń sàyè hasaba orúkì náà so ní wọ́n ní nígbà mú pẹ̀lú kíni bí ìṣe àwọn èèyàn bá so àwọn lè ṣe bẹ́ẹ̀ dáńbẹ̀ ní kí wọ́n máa ń ṣe kí ni wọ́n máa ń sálẹ̀ kan ni àwọn sì lè wọ́n lè sáńbẹ̀ ní so wọ́n ní ilé ìgbàláyè wà fún ìyàn láti ṣe kan tó bá wù ní bẹ́ẹ̀ ìṣàǹtì à ń la ẹ̀kún náà ajal majhula àmọ́ májẹ̀ mú o yàní àsìkò tí ó fún gbọ́dọ̀ jẹ́ kí ni gbọ́dọ̀ jẹ́ unknown gbọ́dọ̀ jẹ́ àsìkò tí yóò mà já ń fún ẹ́ lá jahalatan fahisha so yàní ló jẹ́ pé àìmọ̀kan tó jẹ́ pé sọ́mọ́ tó jẹ́ pé látọ̀jú orí tó bá ní á ń pọ̀ ní inú oṣù yìí ẹ̀jẹ̀ bá wà ní sùn tó bọ̀ irú ilé ìdíje láti pé ó ti fi kiri kàdé ń pọ̀ nínú ọdún yìí nígbà ọdún yìí àbí ń padà fún ọ ẹ wọ́n wọ ń padà fún ọ ń fún ọlọ́jọ́ wájú ẹ látọ̀jú rẹ̀ kí o ní fún ọlọ́jọ́ wájú <laughs> ẹ rí i pé tí ó dàgbà tí ó darúgbó ọjọ́ wájú náà sáà ní ilé àtọ́jọ́ yìí mọ́ so eléyìí kò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ wàhálà tẹ̀kúnà almuddatu ba'idan jiddan wọ́n ní kò sì lẹ́tọ̀ọ́ kí àsìkò tó lóun okùn yìí kó wá pẹ́ gán ìléwé nǹkan tó pẹ́ gán ẹ̀hẹ́n bóyá kó máa dábí ọdún márùn-ún àbí kó máa dábí kí ni bí ọdún mẹ́wàá tó wá ní kó wò tó fún un lẹ́yìn àdáríkà mọ̀dọ́nà tó sòkó ti sọ̀dá torí pé nígbà tọ́jọ́ bá ti ń pẹ̀rùn nísìnyí wọ́n ní àwọn kí ni àwọn tí àwọn ààyè ibi tí sàdá àti máa ń ṣe kí ni tí ń padà máa ń tí èyí padà sá máa yóò padà ṣubú ní Ah, ẹ̀mí obìnrin ohun ganá nígbà bá ti wọ́ra wá sí pé olùmọ́bèèrè má ẹ̀sọ gbúrú àwọn nǹkan kò gẹ́gẹ́ ni tí pé ẹ̀sọ́ rẹ̀ ní ọ̀rá ìyá ní nǹkan tó sì gbọdọ̀ gẹ́gẹ́ ni nǹkan tó sì gbọdọ̀ kí ọkọ gbọdọ̀ san ni kọ́là tí ọkọ bá kú jù bá san sàdá kí ó di gbèsè lọ́rùn rẹ̀ ìdájọ́ kí èyàn ó ṣe kí ni kí o gba owó tó pọ̀ ní sàdáàkì yàrá kí o gbé owó tó pọ̀ lórí sàdáàkì yusuhabu adam lugalati mahar bimayeli wọ́n ní nǹkan tá a fẹ́ nínú sẹ̀ríà mustahabu ni kí káwọn máa jẹ́ kí kíni káwọn máa jẹ́ kí sàdáàkì ó ṣe kíni ó pọ̀ gan owó sàdáàkì ó pọ̀ wọ́n ní kí ló fà wọ́n ní torí hadithu عائشة رضي الله عنها النبي صلى الله عليه وسلم قال من يمن المرأة تسهيل أمرها tẹ̀sílù àmúríhà wàkílà tó sọ̀dá sí ha wọ́n ní ànábì sallallahu alaihi wasallam sọ pé yumni al-mar'a inú àlùbáríkà inú àlùbáríkà obìnrin yẹn tó dáa ìmọ̀ gómìnà lálùbáríkà tẹ̀sílù àmúríhà òun náà ní kí àlámà yóò rọrùn yàtọ̀ kọ́lọ̀ yóò rọrùn èsì pé ẹwà ọ̀dà pupa títí gbogbo ẹ̀fẹ́ fẹ́ wọ́n fi ṣe wàhálà gbogbo sàdáàkì òní pọ̀ ẹ àrẹ́bì ní inú kíni inú albarka nínú àpẹẹrẹ albarka ní bí obìnrin tó lálbarka ni so bákan náà an umar látọ̀dọ̀ umar bin khattab radiyallahu anhu ó ní annahu qala umar sọ pé la tubalu fi sadaqi nisa ẹ má máa gbé owó lé owó ńlá lé sàdáàkì obìnrin ẹ má máa ṣe gíní ẹ má máa jẹ́ fi owó tó pọ̀ sí sàdáàkì obìnrin fa innahu law kana makruma fi dunya ẹni torí pé kásán sàdáàtì tó pọ̀ owó gegele ní sàdáàtì tó wá jẹ́ pàpàrẹ ló jẹ́ láyé ni àwùjẹ́kọ̀ọ́ àyíndàlá àbúwà nínú bẹ̀rù ọlọ́run ní dáadáa àwùlákún bí ha rasulullah sallallahu alaihi wasallam ẹni tí ó bá máa ṣe jù ẹni tí ó bá kọ́ ṣe ọ̀dà ní kíni anábì ni ó bá ti ṣe kápá pọ̀lẹ́ kan bẹ́ẹ̀ ni anábì ó bá ṣe màá kò ṣe sàdá àti obìnrin kan náà àwọn ìyàwó ẹ̀ wala uzziqat imra'atun min banatihi wọn ò ṣe sàdá àti ìfẹ̀kanú ìyàwó ànábì sallallahu alaihi wasallam ẹ̀ afẹ́ra mrs isnatay ashara uqiya so kò ju dédé 12 uqiya lọ nínú owó wọn tí wọ́n fi ṣe tí ànábì sallallahu alaihi حتى يكون لها عداوة في قلبه حتى يكون لها عداوة في قلبه títí yóò wá débi pé ọkùnrin ó ṣe gíní yóò sì yé tẹ́ẹ̀dì obìnrin ọ̀nà nínú ẹ̀mí rẹ̀ látara tí wọ́n gbówó lé gíní wọ́n gbówó lé sàdáàkì rẹ̀ ẹ̀yìn eh? tó ẹlòmí ò gbówó lé sàdáàkì ìgbà tó fẹ́ ta obìnrin yẹn ni sòrí ìgbà tó fẹ́ ta sòrí àwọn eléyìí ní fi ó máa ṣẹlẹ̀ káàkiri kọ́ra nílẹ̀ lárúbáwá tó yẹ pé ẹ̀rù obìnrin ọmọ mi ṣe pé nǹkan tí iye tó báwọn òbí rẹ bá ṣe bí ilé kò ní rọ́kọ ẹwà rí wọ́n lè ní ẹ̀tọ́ bá fẹ́ fẹ́ ọgbọ̀dọ̀ ní ilé ọgbọ̀dọ̀ ní mọ́tò ọgbọ̀dọ̀ ní kíní báyìí owó tí ó gbàgbà lóṣù gbọ̀dọ̀ tó báyìí iye tí ó sàn ní gbogbo wàhálà yẹn obìnrin wà ní kọ́dà àwọn obìnrin máa ń gbé wọ́n máa ń gbé òbí wọn lọ kọ́sùn gbà mí gẹ̀ẹ́lẹ̀ lárúbáwá kọ́dà ni mo gbọ́ ní mo kà nínú tí àṣẹ ìṣẹ́gun ọ̀sẹ̀ mí nìkan ipe wọ́n ní àwọn gbọ́ pé wọ́n lóbìnrin kan nígbà tó fẹ́ kú wọ́n ní ní sọ pé ah pẹ̀lú tó bá ti jọ gbé dàlùkì àmà òun àti bàbá àwọn òjò fún ṣe kíni lọ́kọ̀ kò fi lọ́kọ̀ nítorí kíni látara mahar pé ah, san so ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn so kọ́lá látara bẹ́ẹ̀ ẹ̀ wọ́n máa ní fúnlẹ̀mù pé ẹ̀gbọ́n àtàbúrò wọ́n lè mọ́ lọ́dẹ̀ tó pẹ̀lú ara wọn ṣùgbọ́n àtọ́bìnrin bá ti bí òkú kó ṣe kíni kó lọ́kọ tẹ́ẹ̀jẹ́ kó ṣe kíni tẹ́ẹ̀jẹ́ kí ó lọ́kọ so wúrọ̀ àwọn aburú yẹn ó máa ń ṣẹlẹ̀ ń bẹ̀. naam ọmọ ìwúrò kàtọ́ ó ní títà láti bá ti pọ̀ jù ẹ̀ ń tán ti dààmú ọkùnrin púpọ̀ jù yàní ó lè gbin ọ̀tá ẹ̀ ń sínú ọkùnrin yẹn fún ìyàwó ẹ̀ so hátà yàkúlá kò lè kùlìtù lakum ila kọlùkìrìbà so títí na títí tí ó fi máa sọ pé kí ni tí ó fi máa sọ wípé wọ́n sínú púpọ̀ rẹ̀ wọ́n gbé kọ́ mi lọ́rùn wọ́n gbé àwọn nǹkan tí agbara mi ò ká wọ́n gbé kọ́ mi lọ́rùn láti dèkí ni láti ṣe látara pé òun fẹ́ fẹ́ ìyàwó so nínú asàrù mi wà látọ̀dọ̀ Umar ibn al-Khattab tó jẹ́ pé nígbà tí Umar ṣe kútùbà yìí ẹ̀yẹn wọ́n ní kútùbà ní Umar ibn al-Khattab ṣe pé obìnrin ẹni afọ́gbọ́dọ̀ sí kíni ẹni gbọ́dọ̀ ṣe gbàgàdá àti tó pọ̀ ìkọ́dà tó ń bá gbọ́ ẹni tó bá gbọ́ ẹ̀yẹn ó dẹ́rù yàbá wọn nígbà tí Umar ibn al-Khattab wá sọ tán wọ́n ní obìnrin kan wá dìde wá ní ilẹ̀ Umar yàtọ̀ sí ọlọ́ọ̀ni ká tẹ̀lé ni àbí ó ní torí pé ọlọ́run ọba àlejòlá ó ní gbogbo ẹgbẹ́ wa lè fún obìnrin ní sàdá àti kéèyàn fún ọwá ní kéèyàn ṣe gíní kéèyàn mọ́kùnrin ọwá káyà fún mọ́kùnrin olùkàtọ́ pé wà á fẹ́ wà á fẹ́ ìdá àwọn náà ti tọ̀ wọlé àti àkùrù ha ẹni alásùn ti dára záwùjú makana záwùjí wà á fẹ́ ìdá àwọn náà ti tọ̀ wọlé àti àkùrù ha nígbàtẹ́ bá ti fún obìnrin ní owó tó pọ̀ ẹ̀gbọ́dọ̀ bá ń kán bẹ̀ pé ìtumọ̀ ẹ̀ náà ni pé ó lẹ́gbọ́ kẹ́yàn fún obìnrin tó pọ̀ ẹ́ wọ́n ní mọ́rù bá padà tí ó bá gbẹ̀rún nígbà yìí mọ́rù wá sọ pé kullu nasi afqahu min Umar kullu nasi afqahu min Umar Umar wa ni a ah, gbogbo ẹ̀ ló ṣe kíni gbogbo ẹ̀ ló Umar lọ o ẹ́ kama ṣe kíni kama ṣe sàdá àti wá so eléyìí ń túmọ̀ kíni kíni ọ̀rọ̀ tí Umar sọ yẹn láti ṣe kíni láti fi ó fi rẹra rẹ̀ ńlẹ̀ rẹ̀ ńlẹ̀ ni wípé bóun ṣe jẹ́ àmírù mọ̀mìnì bóun ṣe tó yìí òun sì ṣe kí ni òun sì ju ara rẹ̀ lẹ̀ òun jura rẹ̀ lẹ̀ láti gba correction nígbà tí wọ́n correct ẹ̀ náà wà ní Abu Salama látọ̀dọ̀ Abu Salama radiyallahu anhu qalat قال أصبعت سألت عائشة عن صلاة رسول الله صلى الله عليه وسلم ولم بيله يا عائشة حتى صلاة يا نبي صلى الله عليه وسلم فقالت ولها عائشة وتطيع إثنى إثنتي عشر أوقية وني أوقية لجلاني ونشا أتي يعني قول لي من قدمت لنشو قال قال طبعا سطيع من نش وأنا كلي من قدمت لنكني من قدمت لنكني وأنا كلي ó ní láà olóhùn ọmọ tó máa rẹ̀ láàbì qalat nisfu uqiya tó ó ní ìdájí kí ni ìdájí uqiya náà two ó túmọ̀ náà ni pé two and eh, twelve and a half uqiya òun náà ni ìgbà tí anabi sallallahu alayhi wa sallam tí anabi máa fi ṣe àkàdáàkì àwọn obìnrin so eléyìí náà ọmọ wa lẹ́rìí látara pé kí ni látara pé kí kàdáàkì máa fi kí ni eh, kó máa rọrùn. Ìjọba àlẹ́ sọ̀rọ̀ àwọn àlẹ́ ń sọ bí hadith mi Ike, ipe ipe ìgbéyàwó tó lálàáfíà ó ní àìsàrò hóná àìsàrò ha àìsàrò hóná maharan yàrá obìnrin tó lálùbáríkà jù òun náà ni kí máa rí wọn bá ti kíni yàrá sọ́dọ̀ àfihàn tó bá rọrùn tó bá dẹrùn so eléyìí òun náà ni àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú mahar sadaki insha allah tó bá di jọ́mẹ́jọ a máa sọ̀rọ̀ nípa alimọ́tà tó bá bí a ìmọ̀kókò zàwùjíyà responsibilities ìwọ̀ wo ni àwọn ọkọ ìwọ̀ tí ọkọ ní lórí ìyàwó kí ni àwọn ìwọ̀ tí ìyàwó náà ní lórí ọkọ. هذا وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك